الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من حديث النبي محمد صلى الله عليه وآله وسلم أن كل بني آدم خطأ وخير الخطائين التوابون gbogbo مع النبي آدم عليه السلام ní aláṣìṣe ẹni tó wá lóore jù nínú àwọn aláṣìṣe àwọn tó sọ pé wọn máa túbà kọsàṣìṣe ó ń bẹ nínú àdámà wa bàbá ńlá wa ádámù aleyhi sẹlẹm ìyá ńlá wa hawa aleyhi sẹlẹm àwọn làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣàṣìṣe nítorí ẹlẹ́gàá wa tó ní wọn gbọdọ̀ sí wọn tara àṣìṣe wọn ṣe ọ̀fà àkóbá eléyìí tó bí kó ló wá mi kàn jáde kúrò láyé jẹ́nà ìgbà tí Allah azza wa jalla tó wá mi kàn jáde kúrò láyé jẹ́nà kò túmọ̀ sí pé látara àṣìṣe wọn Allah bínú sí wọn pátápátá rárá Ádámù alayhi salam ìyá ńlá wa Hawa alayha salam ṣáájú kọ́lọ́ tó dá wọn tẹ́lẹ̀ náà ó ti sọ pé orí ilẹ̀ ló ń gbé wọn sí sábàbí ni jíjẹ tí wọ́n jẹ nínú èso ṣùgbọ́n nígbà táwọn náà tán ṣàtúnṣe yìí àwọn méjèèjì qala rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin ìkíní kejì wọn sọ pé ìwọ lu ẹlẹ́dàá àṣàbòsí sórí ara wa tọ́ọ̀bá forí jìn wá kọ́ kẹ́ wa ọ̀dájú àjọkàn nínú àwọn ẹni òfò olúwa lẹ́dàá wa lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gbà tútù bá anabi adam aleyhi sẹlẹ̀ àti yanla wa hawa aleyhi sẹlẹ̀ tatalaqqa adamu min rabbihi kalimatin fataba aleyhi innahu huwa at-tawwabur adam aleyhi sẹlẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ọ̀rọ̀ gbà látọ̀dọ̀ olúwa rẹ̀ ọgbà tuntun bá rẹ̀ nítorí pé ńlọba tí máa gba tuntun bá lọ́pọ̀lọpọ̀ tí ṣe máa kí àwọn lẹ́yìn tí ádámù ṣe àṣìṣe yìí àti ìyàwó rẹ̀ Hawa ẹ̀rí pé wọ́n túbá olúwa foríjì wọn dáadáa tẹ̀síwájú. ádámù alayhi kò pé nítorí jáde kúrò lálùjáde wà sí àwọn rẹ fún bẹ́ẹ̀ tí ádámù á sọ pé látòní lọ òun tún ṣe pé aláhùnmá òun sì fi yé aláhùn pé nǹkan alára bó tilẹ̀ jẹ́ kó ń lọ dáhùn òun èsì ẹran rírọ̀ subhanallah aburú bẹ̀rẹ̀ ni èyí tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ń kúkú àti ẹ̀sùn òjò lásán ni òjò tí ó rọ̀ yóò kọjá kókùtà ń dà láti sàmà tálẹ́ni náà tó fẹ́ máa bẹ́lẹ̀ dà wá fẹsẹ̀ wọn sí tálẹ́ni náà tó fẹ́ sọ pé torí pé mo ṣàìdá mo ṣàṣìṣe aláhùn bá mi wí mo wá ṣetán láti rárá mo fẹ́ kẹta àtẹ̀ta tẹ̀gbàjọ. ìṣẹ̀lẹ̀ tànàbí ádámù yìí alayhi salam olúwa tún kọ́ wa lẹ́kọ̀ọ́ pọ̀ àwọn náà nínú ìgbésí ayé wa ẹ̀rí pé à ń sùn à ń jí nínú àwọn àṣẹ́sí wa nínú àwọn àgbésẹ̀ wa àwọn àṣìṣe ọmọ ṣẹlẹ̀ táṣìṣe bá ṣẹlẹ̀ ìwọ lè má rí ọmọ àyá rẹ ní òrì nítorí pé ànábì sallallahu alaihi wasallam ó ní al-mu'minu mir'atu akhi àbí al-muslimu mir'atu akhi mùsùlùmí díngí ló jẹ́ fọmọ àyá rẹ yorùbá náà sì ní ìpàkọ́ onípàkọ́ láàrin ẹ̀mí ẹlẹ́ni ní bá ní rí tẹni ìwọ lè má rí àṣìṣe tó ṣe o lè má mà ìdá tó ṣe ṣùgbọ́n àwọn èèyàn tó bá fẹ́ràn rẹ lódodo àwọn ò rí àìdá wọn rà àṣìṣe wọn wà pàṣẹsì rẹ nígbà tó ṣe yìí àṣìṣe ni o nígbà tó ṣe yìí àìdá ni o ẹ yà tètè ṣàtúnṣe rẹ o ẹ mẹjọ tẹ̀síwájú bá o tọ tí wọn bá wá pàṣẹsì wa bá àwọn wa sọ yìí pé ẹ fẹ́ tẹmí màláìkà sí i àbórí yín ò pé tẹ̀ mẹ́ni tẹ̀ ń bá sọ̀rọ̀ tí màláìka nìwọ̀ àbórí tiẹ̀ gan lọ dàrú tọ́fẹ́ sọ̀rọ̀ àrẹ dẹni tó ṣe pé òní sàtìṣe àfi kí wọ́n máa kájíjọ́ lórí kó sa ìdá kó sábúrú kí wọ́n máa sọpá ìdá sábúrú ló ṣe ọ̀fẹ́ sọ̀rọ̀ àrẹ bí àrí ìgbọ́dọ̀ wí ẹran adé kínní kan tọ́ba làkàn nígbà tó sàtìṣe tọ́ sábúrú tọ̀ ṣàìdá wọ́n sì ṣèwádìí wọ́n rí kí adé rẹ̀ sí mọ́ lórí kí lọ́ọ́ yẹ kó ṣe kó tú bá nì kó ti ṣàfihàn pé ntúni ṣe bẹ́ẹ̀ mà olùwà ti dọ́mìyàn tọ́ba dànù ọmọ èèyàn tọ́ba dá tọ́ba ti pàṣíyèsí rẹ̀ lórí àṣìṣe tó ṣe ẹ̀rí pé yọ jà wọ́n bẹ̀ ló sì yíwà padà sí nǹkan dáa kọ́ wa fún akẹ́kọ̀ọ́rí kọ́ wa sọ pé dáadáa tó máa ṣe gan òtún ní ṣe má àwọn àgbésẹ̀ tó sún wa eléyìí wà nínú gbèsè ayé rẹ òní ṣe má ọ̀fẹ́ wa jẹ́wọ́ gan ní ìsìn kọ́ máa ta paraku ní ọ́. a jẹ́ pé ẹ̀sùn tí wọ́n fi kàn ọ́n tó ń màláìka ara rẹ o a jẹ́ pé bẹ́ẹ̀ gan lórí àṣírí tó tó tú ó kéré sí nǹkan tó ṣe nítorí pé àwọn èèyàn ní làákàyè olùwẹ̀lẹ́dàá wa ó fún wọn lọ́pọlọ tí wọ́n máa fi ronú tí wọ́n máa fi dá nǹkan mà èyí tó hàn sáwọn èèyàn nínú àṣìṣe rẹ àtọkéré sí tó ṣe torí tí ọba jẹ bẹ́ẹ̀ kí ló dé nígbà kan pàṣẹ sí rẹ lórí àjà tó ṣe tí wọn náà sì rí wọn fi hàn nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí tó ṣe àìsàn ni aburú ni o lè jiyàn kó ṣe. lẹ́yìn ọ̀rẹ́ yìí ọwọ́ afẹ́ máa wá fìgbẹ́ fọ́tọ̀ tí ọba jẹ́ kó ń fìgbẹ́ fọ́tọ̀ èyí tó wá dáwọ́lé lẹ́yìn ìbáwí àkọ́kọ́ ètò túmọ̀ sí kálá ìdáni ọ bí kí wọn sọ pé nítorí pé ti bá mi wí báwọn ẹni ò ní wá mọ́sálásí wá ti sọ láti mà mọ̀ ń bá yín bínú mọ̀ bínú sí yín abó síra rẹ ó síra rẹ mọ́sálásí ọ̀fúlàn kọ̀mọ̀pẹ́ nìkan wá nítorí pé mọ́sálásí tẹ rí yẹn ilé ẹlẹ́dàá wa ni gbogbo ẹni tẹ bá sì rí tó wá mọ́sálásí kí ló wá sí ọwọ́ àṣẹ èló lọ́ọ̀dá èló ni wọ́n ti fi dá sẹ́sìn Allah nínú mọ́ṣáláṣí rí sọ́ tọ́ka gbọ́ irọ́ lásán ọwọ́ nítorí pé wọ́n bọ́ wí lórí pọ̀ ṣàìdá lórí pọ̀ hùwà rádaràda ìwà burúkú ìwà tó yẹ kó orí rẹ̀ dọ́ dùbúlẹ̀ kó jẹgba sínú rẹ̀ ó dùn ọwọ́ lọ lọ mọ́ṣáláṣí mọ́. èyí tí ń kẹ́kọ̀ọ́ ó lò wọ́n lọ ilé ẹ̀kọ́ má ta ló ṣe ara rẹ̀ ló ti ṣe ṣé mo ń sapọ́ sẹ́kọ̀ọ́ ni à ń jí wọ́n ọmọ ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan ìwọ wa ń sakọsí akọsí akọ tó ṣe pé ó ṣe kú náà nù òjò ńlọ́ọ̀bà kú ó ṣe pẹ́pẹ́ fúru fólùkọ́ gan kìí ṣe gbogbo wọn lọ́kọ́ lẹ́kọ̀ọ́ kátó wá pé orí kú ń ta ó tún ta pátápátá ó rí i kú nu torí di eléyìí ọ̀dọ́ wa wa wàá pa àwọn ọmọdé wòyí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ní làkàyè garagara warawara etí jẹ kó ṣubú sí kòtò tí o bá náà ti sọ wọn ní sẹ́ni tí ọgbọ́n bá pọ̀ lápọ̀jù kí máa ba nǹkan jẹ ni tó bá gorí àràbà tó gorí òru yóò padà jábọ́ lẹ́yìn ìpínlẹ̀ àbọ̀ ni. ọgbọ́n mélòó lọ lọ́gbọ́n táwọn tó dàgbà jù ọ lọ ń pàkíyèsí rẹ tó ń sọpá gọ̀ ni wọn. tí wọn bá dálẹ̀ ká fi kàn sà ó rí i pé ipò tó wà sí wọn nínú pọ̀ jábọ̀ bí ẹgbẹ̀rún ipò lọ wà sí wọn nínú ọgbọ́n táwọn gbọ́n torí ìdí ẹlẹ́yìí olúwa ẹlẹ́dàá akọ́mọ́sí wa darí o ó ṣe wá lẹ́ni tí wọ́n máa gbọ́rọ̀ olúwa kọ́ rọ orí wa fáti máa ṣe dáadáa ó lé wa jìnnà sáì dáa kó má jẹ́ kí a ṣe tọ́ nìkan jẹ́ wa lórí ọjà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu